lórí ìwé ẹ̀rí Tinubu Àtíkù kì í ṣe èèyàn dáadáa o Tèmítọ́pẹ́ Àjàyí ló sọ bẹ́ẹ̀ olùdámọ̀ràn pàtàkì lórí ètò ìròyìn sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀gbẹ́ni Tèmítọ́pẹ́ Àjàyí ti bẹnu àtẹ́ lu igbákejì olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ Alhaji Atiku Abubakar fún bó ṣe tẹpẹlẹ mọ́ gbígba ìwé ẹ̀rí Tinubu jáde ní fásitì Chicago CSU nílẹ̀ Amẹ́ríkà látàrí àwọn ìwádìí ìjìnlẹ̀ àti àṣírí kan tó ń wá Àjàyí ní ìwà tí Àtìkù hù náà kò dáa kì í sì ṣe èèyàn dáadáa rárá lójú òpó ayélujára Twitter rẹ̀ lọkùnrin náà ti sọ̀rọ̀ ọ̀hún lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún yìí Tèmítọ́pẹ́ kọ síbẹ̀ pé ní tèmi o ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kọjá bóyá ààrẹ Tinubu gboyè jáde ní fásitì Chicago tàbí kò ṣe bẹ́ẹ̀ òótọ́ tó wà níbẹ̀ ni pé igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí àtìkù kì í ṣe kúure kò dáa kéèyàn yẹpẹrẹ ọ̀rẹ́ ẹ̀ tàbí wọ́ nílẹ̀ ní gbangba bí irú èyí tí àtìkù ṣe fún ààrẹ tinubu yìí nítorí ipò ayé lásán àti ìdíje fún ipò àṣẹ tinubu tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò sóhun tí kò ṣetán láti ran àtìkù lọ́wọ́ látẹ̀yìnwá tinubu tó daṣọ ìyìbò àtìkù tó tún pèsè ibùgbé fún un lásìkò tí ààrẹ olúṣẹ́gun ọbásanjọ́ àti ẹgbẹ́ òṣèlú pdp rẹ̀ ń nà án lẹ́gba tí wọ́n tún já sí hòhò nídìí òṣèlú lọ́dún 2007 kò dáa kí ọ̀rẹ́ kan sọ ara ẹ̀ di alénimádẹ̀yìn gẹ́gẹ́ báwọn èkìtì ṣe máa ń sọ ọ́ bí irú èyí tí àtìkù ṣe yìí kò sídìí tó fi yẹ bẹ́ẹ̀ ó tún ní kí ló fẹ́ tìdí ìtọpinpin àtọ̀kùdórógbó yìí jáde gan-an lásán ni bẹ́ẹ̀ lọkùnrin náà sọ. So àmọ́ lójú ẹsẹ̀ làwọn kan ti ń fèsì sọ́rọ̀ ọ̀hún bí wọ́n ṣe ń sọ pé ní tòdodo kò dáa kéèyàn finú hàn ọ̀rẹ́ wọ́n ní ó ti di méjì nínú àwọn ọ̀rẹ́ ìmùlẹ̀ Tinubu báyìí tí wọ́n tẹ́ńbẹ́lú ẹ̀ ní gbangba bẹ́ẹ̀ làwọn míín sọ pé ìwà yíyí ìwé àti irọ́ pípa lábẹ́ òfin kò dáa rárá ẹ ó rántí pé lẹ́yẹ òsọkà táwọn ìwé ẹ̀rí ààrẹ Tinubu ti tẹ Àtíkù lọ́wọ́ l'Amẹ́ríkà làwọn àṣírí kan ti bẹ̀rẹ̀ sí tú jáde pé Tinubu yíwèé wọ́n ló ṣe àyédèrú ìwé ẹ̀rí fásitì Chicago tó lọ ni bẹ́ẹ̀ ló parọ́ iléèwé girama tó lọ bákan náà ló jẹ́ pé àrọ̀ ni ò wálé òní kò yóò sinmi ogun lọ ní Àtíkù fi ọ̀rọ̀ gbígba àwọn ìwé ẹ̀rí náà ṣe nínú ẹjọ́ tó pè l'Amẹ́ríkà bẹ́ẹ̀ ni kò dẹ̀yìn lórí àrọwà táwọn kan ń pa fún un pé kó jáwọ́ nínú wíwáfin ìdí kòkò sàbúkẹ́ẹ̀tì Tinubu. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.